irú abiyamọ wo rèé wọ́n ti mú obìnrin tó fẹ́ lu àwọn ọmọ ẹ̀tà ní gbàǹjo kàyéfì ni ọ̀rọ̀ abilékọ ẹni ọdún méjìdínlógójì kan sí èrè jókú sì ń jẹ́ fáwọn èèyàn táwọn torí sì ń béèrè pé irú abiyamọ wo rèé pẹ̀lú bó ṣe kó àwọn ọmọ rẹ̀ lọ sọ́jà bí iṣu tó sì fẹ́ lu méjì tà nínú ọmọ mọ́kànlá tí ọlọ́run fi ta lọ́rẹ ní gbàǹjo gẹ́gẹ́ bí iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àwọn obìnrin àti ìgbáyégbádùn aráàlú nípínlẹ̀ Anambra ṣe sọ lẹ́yìn tí wọ́n rí ọ̀dájú obìnrin náà mú tán wọ́n ní ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀ tó ń jẹ́ Joy ọmọ ọdún mẹ́tàdínlógún ni ìyá náà lẹ̀dí àpò pẹ̀lú láti ta àwọn ọmọ ẹ̀ méjì ọ̀hún lásìkò tí wọ́n ń fọ̀rọ̀ wá lẹ́nu wò ní ọ̀dájú abiyamọ náà arábìnrin Ṣíyèrè jẹ́wọ́ pé ọmọ mọ́kànlá ni ọlọ́run jogún fún òun ṣùgbọ́n nítorí bí ìlú ṣe le ló ń ṣe gbèrò láti ta méjì nínú wọn láti lè fi máa gbọ́ bùkátà àwọn mẹ́sàn-án yòókù ó ní ọmọ mọ́kànlá ni mo bí nígbà tí kò sí agbára láti tọ́jú wọn mọ́ ni mo gbà á lérò láti ta méjì nínú wọn níwọ̀n ìgbà tí wọ́n ti jẹ́ ọkùnrin mílíọ̀nù kan náírà ni mo fẹ́ ta ọ̀kọ̀ọ̀kan wọn àmọ́ lẹ́yìn tí kọmíṣánná fún ọ̀rọ̀ àwọn obìnrin nílẹ̀ yìí tó díbọ́n bí oníbàárà bẹ̀rẹ̀ sí ṣe àròró lórí iye tí wọ́n fẹ́ ra àwọn ọmọ ọ̀hún mo gbà láti tà wọ́n ní mílíọ̀nù méjì ó dín igba náírà one point eight million dípò mílíọ̀nù méjì náírà ohun tó sún mi déèdì irú òwò báyìí tó sì jẹ́ kó mú mi lọ́kàn ni alábàágbélépọ̀ mi kan tó ta ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀ láìsí wàhálà kankan ọmọ méjì péré ni mo bí fún ọkọ mi kó tó dolóògbé lẹ́yìn tó kú tán ni mo bí àwọn mẹ́sàn-án yòókù látìgbà náà ni mi ò ti rí ibi tọ́jú wọn bó ṣe yẹ ìgbà àkọ́kọ́ mi rèé nídìí irú òwò yìí mi ò ṣerú ẹ̀ rí o ọwọ́ tẹ ìyá àti ọmọ yìí lásìkò tí kọmíṣánná fọ́rọ̀ àwọn obìnrin nípínlẹ̀ Anambra Ife Obinabo kó àwọn òṣìṣẹ́ elétò ààbò kan sòdí lọ́jọ́ ìṣẹ́gun tíṣídẹ̀ẹ́ ọgbọ̀n ọjọ́ oṣù kínní ọdún yìí lẹ́yìn tí ìròyìn kàn wọ́n lára pé obìnrin kan fẹ́ ta ọmọ ẹ̀ bí oníbàárà ni kọmíṣánná náà ṣe tó sì bá a dúnàdúrà tí wọ́n fi rí àwọn afurasí ọ̀hún gbámú nínú ọ̀rọ̀ Joy tó jẹ́ àgbà fún gbogbo àwọn ọmọ mọ́kànlá ọ̀hún ó ní èròǹgbà òun àti bàbá òun ni láti lo owó tí àwọn bá rí fún iléèwé gíga tòun Obinabo ti pàṣẹ pé kí wọ́n kó gbogbo àwọn ọmọ obìnrin náà tó ṣẹ́kù lọ sílé ìjọba kí wọ́n lè rí ìtọ́jú tó yè kooro bẹ́ẹ̀ ló tún ṣèlérí pé àwọn yóò fi páńpẹ́ ọba gbé alábàágbélépọ̀ arábìnrin Ṣíyìnrè tó ti ta ọmọ tiẹ̀ tí àwọn yóò sì wá ọmọ náà kàn níbi yòówù tí wọ́n bá tà á sí. Mọ́nísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.